Ẹ kú ilé o ẹ̀yin àyànfẹ́ mi. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń wá sórí YouTube channel wa rèé, a rọ̀ yín kẹ́ ẹ subscribe sórí YouTube wa lónìí nítorí pé a máa ń sọ̀rọ̀ nípa fíìmù tí a ti wò tẹ́lẹ̀ rí àti èyí tó ń bọ̀ lọ́nà. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa fíìmù Àràgbélayé. Ta ni òṣèré tẹ́yin nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù Àràgbélayé? Ẹ fìdáhùn yín sábẹ́ fídíò yìí. Kí ni ìdí tí ẹ fi nífẹ̀ẹ́ òṣèré yìí? àti wípé kí ni èròǹgbà yín gan-an lórí fíìmù yìí? Ẹ ti àtẹ̀ránṣẹ́ yín sábẹ́ fídíò yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń wá sórí YouTube channel wa rèé, a rọ̀ yín kí ẹ subscribe sórí YouTube wa lónìí nítorí pé a máa ń sọ̀rọ̀ nípa fíìmù tí a ti wò tẹ́lẹ̀ rí àti èyí tó ń bọ̀ lọ́nà. Ẹ ṣé bí ẹ ṣe ń tẹ́tí sí wa.